Ogo mà ní fún ọlọ́run lókè ọ̀run o eléyìí ni mo fi wọlé ni mo fi balẹ̀ gùdẹ̀ sórí àkọ́tún ètò yín ètò wa ogo ìgbàlà pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín ṣògo rẹni kejì àpòsò orí tẹlifíṣàn orísun jerusalem presentable presenter ẹ wo báwo ló ṣe máa lọ láàárọ̀ yìí nítorí pé tẹ bá ti ń gbọ́ tó bá ti ń dún kọ̀ǹgó kọ̀ǹgó tẹ bá ti ń dún kọ̀ǹgẹ̀kọ̀ǹgẹ̀ tẹ bá ti ń gbọ́ tó bá ti ń dún bíi ṣàwòrò tó ti ní ọ̀rọ̀ ọlọ́run tó ń ti orin ìyìn nínú kò sí nǹkan míì o bí ìbá ṣe wípé Ṣògorẹ́nìkejì ọmọ yín ọ̀rẹ́ yín yẹn gàgàlò tó ṣiṣẹ́ méjì tó bára wájú títí dé sórí ètò yín Ògo Ìgbàlà tẹ́ bá ti ń gbọ́ tí ó bá ti ń dirú déédé àsìkò yìí nígbà tí ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa nínú ìwé Jóòbù wípé ká pàṣẹ fún òwúrọ̀ tẹ́ bá ti ń rí tí àṣẹ bá ti ń jáde ní déédé aago yìí lórí tẹlifíṣàn Orísun ẹ ti mọ̀ pé kò sí ètò mi o bẹ́ẹ̀ ni kò sí orin mi bẹ́ẹ̀ ni kò sí ọ̀rọ̀ agbára mi bí ìbá ṣe ètò yín ètò wa ògo ìgbàlà tẹ bá ti ń gbọ́ tó bá ti ń jáde tàṣẹ tàṣẹ ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé kò kọ́ni bí àwọn akọ̀wé ó ní ṣùgbọ́n ó ń kọ́ni tàṣẹ tàṣẹ tó bá ti wá ń jáde tàṣẹ tàṣẹ yẹn kò sí ètò mi o bí ìbá ṣe ògo ìgbàlà tẹ bá ti ń gbọ́ tó bá ti ń dàbí ohun ìjálá tó bá ti ń dàbí ohun ewì tó bá ti ń dàbí ohun ohun arò tí ènìyàn mú láti inú ẹ̀mí wá láti fi yin Ọlọ́run kò sí nǹkan mi o bí ìbá ṣe ètò ògo ìgbàlà yorùbá bọ̀ wọ́n ní jọmíjọmí ò lóun mi lẹ́nu ògo ìgbàlà pọ̀ nítòótọ́ ṣùgbọ́n ti ṣògo rẹ̀ ní kejì ọ̀tọ̀ ni o nítorí pé ohun eléyìí ò jẹ́ eléyìí tẹ́lẹ̀ yìí ò jóye oníkálukú ló lóun rẹ̀ tó fi ń ọlọ́run ọlọ́run tó jẹ́ kí ohun yẹn kó máa dún kó máa rẹ̀ dòdò létí gbogbo wa láti ọjọ́ ajé tí tó fi di ọjọ́ eléyìí tí a ń pè ní ọjọ́ àìkú tí èyíkéyìí yóò sì kan lágbèrè olódùmarè kò ní kan létí ẹnikẹ́ni nínú wa a ti balẹ̀ gùdẹ̀ nìyẹn o nítorí pé ti mọ̀ pé tí wọ́n bá ti dé orí ètò Ògo Ìgbàlà ti ṣògo rẹ̀ nìkejì ó ti ní bá a ṣe máa ń ṣe o kí ni àwọn ohun tí a máa ń yànnàná òun náà ni ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àdúrà ìsọjí òórọ̀ kùtùkùtù lélẹ́yìí nítorí pé bíbélì wípé ó ní ẹnikẹ́ni tó bá wá mi ní òwúrọ̀ kùtùkùtù ó ní yóò rí mi ìyẹn túmọ̀ sí wípé ní àárọ̀ yìí a ó rí ọlọ́run ṣùgbọ́n ó ti ní bá a ṣe máa ń ṣe o a ní láti kọ́kọ́ jọ yin ọlọ́run nígbà tá a bá yin ọlọ́run tán a máa wá gbọ́ sínú iṣẹ́ yẹn lónìí ràbájì gan kí ni àwọn ohun tí a mú wá lónìí kí ni àkórí yẹn òun náà ni wípé o tún lè dìde o ìwọ náà tún máa padà dìde gẹ́gẹ́ bí orin evangelist Òjó Adé bí wọ́n ti kọrin wọ́n ní mo mọ̀ pé n ó dìde ooo mo mọ̀ pé n ó dìde ooo ọ̀tá mi má yọ̀ mí Jésù ń bẹ lẹ́yìn mi á gbé mi dìde dandan nínú ìṣòro o mo mọ̀ pé mi yóò dìde o dandan ni tàbárí ẹnikẹ́ni tí ó ń wo mí lọ́wọ́lọ́wọ́ lórí tẹlifíṣàn Orísun yìí tàbí ó tiẹ̀ jẹ́ wípé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín lẹ́yìn lórí ọ̀fẹ́ láti máa wò mí látinú rẹ̀ ohun tí mo sọ náà lélẹ́yìí wípé tabari ohunkóhun tí ọ̀tá ti ro àròpin rẹ̀ nínú ayé wa lágbára olúwa lórúkọ jésù olúwa a ó padà dìde wọ́n ru ọkùnrin náà pin nínú ìwé johannu orí karùn-ún tábà lọ bẹ̀rẹ̀ rẹ̀ láti ẹsẹ̀ kínní tí tó fi dé ibi ẹsẹ̀ kẹwàá ohun tó wà ń bẹ ojú ọkùnrin eléyìí tó ń bẹ ní etí odò bethsaida yìí lọ wọ́n ti rò ó pin wípé kò sí ohunkóhun tá a tún lè ṣe fún mọ́ ìrètí ti pin ẹ má gbàgbé wípé àwọn èèyàn sọ pé kò lè dìde mọ́ wọ́n gbé débẹ̀ ṣùgbọ́n wọ́n fi ilẹ̀ ńbẹ̀ wọ́n ní ọ̀gbẹ́ni ò lè dìde mọ́ ṣàrọ̀ra wà ńbẹ̀ bọ́lọ́n bá ṣe bí áńgẹ́lì bá ń ru omi tó bá lè ra pálá wọbẹ̀ bí wọn náà bá lè gbé bọ́dì ẹ sínú ẹ̀ ṣùgbọ́n kò rí bọ́dì yìí gbé o àfi ẹni tó ń ru omi gangan wá wá láti wá gbé bọ́dì rẹ̀ sókè lọ́ràárọ̀ yìí tá a bá ro ohunkóhun tí ọ̀tá ti ro àròpin rẹ̀ nínú ayé rẹ̀ wípé o lè gbéra rẹ̀ sínú ògo yẹn ọlọ́run tó máa ń gbé ni sínú ògo yóò gbé ẹ síbẹ̀ kí ló ṣẹlẹ̀ nínú ìwé Jòhánù orí kẹsàn-án ọkùnrin yẹn ń bẹ́ẹ̀ ọmọkùnrin tó ti fọ́jú láti inú ìyá rẹ̀ wá àwọn ọmọ yìí Jésù béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló ṣẹlẹ̀ ta ló ṣe ẹ̀ nínú bàbá àti ìyá rẹ̀ ó ní wá wọ́n ti rò ó pin wọ́n ní ojú yẹn ò tiẹ̀ ní ẹyin dèpòdépò ṣe bí bá ti mí ò afọ́jú òun kígbe ni Jésù ti fọwọ́ sọ pé ríran ìgbàgbọ́ ẹgbà ọ̀la ó sì ríran ṣùgbọ́n ọkùnrin yìí ò tiẹ̀ ní ojú gbogbo ẹ̀ ó lẹ̀pọ̀ pátápátá ni ọ Jésù wípé ó ní kí a lè fi ògo Ọlọ́run hàn ni a máa gbé dìde kí ló ṣẹlẹ̀ gangan a ní pé kó lọ wẹ̀ ní adágún sílùámù lẹ́yìn ìgbà tí a ti sọ wípé kò lè ríran mọ́ kí ni àwọn tí àwọn ènìyàn ti ròpin nínú ayé rẹ wípé ò lè ṣe èmi wí lówùúrọ̀ yìí nítorí pé o ní ìgbàgbọ́ nínú ìpè àwọn ìránṣẹ́ Ọlọ́run tó máa wá sórí ètò Ògo Ìgbàlà yìí lónìí tabaru ohunkóhun tí wọ́n ti ràròpin rẹ̀ nínú ayé ẹ̀ pé ò lè ṣe ó sì lè dìde o wàá tún padà dìde ni nítorí náà ẹ jẹ́ ká lọ yin Ọlọ́run lówùúrọ̀ yìí ah, ẹ jẹ́ kí n lo orin ah, evangelist Dr. Larry Teriba tó sọ wípé as I dey working every day something keep on telling me that I will make it lọ́jọ́ kan ó ní ṣe bí ọjọ́ kan la bí Ọ̀tẹ́dọ́lá ṣe bí ọjọ́ kan ó ṣàbẹ̀sí ní dárúkọ àwọn ènìyàn tàbí ó ní ṣe bí ọjọ́ kan náà la bí mi ó dá mi lójú mo sì mọ̀ òye mi yéké mo gbàgbọ́ ọlọ́run ló fi mí lọ́kàn balẹ̀ bọ́jọ́ òní bá tilẹ̀ kóró mo mọ̀ pé ọ̀la mi á dára ẹ wo orin yẹn bá ohun tí a fẹ́ sọ láàárọ̀ yìí ó bá mu orin yẹn gangan ni kẹjẹ kájú sí nígbà tá a bá lọ tá a bá padà dé ètò yín ètò wa Ògo Ìgbàlà ó sì ń tẹ̀síwájú pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín ṣògo rẹ̀ ní kejì àpòsù orí tẹlifíṣàn Orísun JPP Jerusalem presentable presenter ẹ̀yin lẹ́mọ̀ ẹ̀rẹ́rìn ayọ̀ ń padà bọ̀.